àyíká náà ló kún fọ́fọ́ fún orin ìyìn ìsìn ọpẹ́ bí àwọn lókọlókọ àti àwọn akọrin ti darapọ̀ mọ́ ìgbìmọ̀ ìṣàkóso ilé ìwòsàn ìjọba àpapọ̀ àwọn tó ní ìpèníjà ọpọlọ ti arò Abẹ́òkúta fún ayẹyẹ orin kérésìmesì àti ẹ̀kọ́ kíkà mẹ́sàn-án ti ọdún 2021 bí ó ti jẹ́ pé wọn kò lè ṣe ti ọdún tó kọjá látàrí ìbẹ́sílẹ̀ àjàkálẹ̀ àrùn COVID-19. àwọn àlejò àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tó wà níbi ètò ẹ̀kọ́ kíkà mẹ́sàn-án náà ka àwọn ẹsẹ̀ bíbélì lóríṣìíríṣìí nínú èyí tí ọ̀gá àgbà ilé ìwòsàn ọ̀hún oníṣègùn hafiz agboola ka ẹ̀kọ́ kẹsàn-án láti inú ìwé johannu orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá lẹ́yìn kíka bíbélì ọ̀hún oníṣègùn agboola fi àsìkò náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú rẹ̀ tó mú ilé ìwòsàn náà tẹ̀síwájú àwọn òjíṣẹ́ ọlọ́run nínú ìwàásù wọn sọ pàtàkì gbígba jésù sáyé wọn àti ohun tó máa ń ṣẹlẹ̀ sí onígbàgbọ́ tó bá lẹ́mìí ìrẹ̀lẹ̀ tó sì jọ̀wọ́ ara rẹ̀ fún ìgbé ayé bíi ti kristi lẹ́yìn náà ni wọ́n kọ ọ̀kan òjọ̀kan orin kérésìmesì pẹ̀lú ohun èlò orin láti ẹnu àwọn akọrin. ètò náà ni àkórí rẹ̀ jẹ́ Jésù tìjọba.